أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته راو قسم الله وبعد أترى كيف يفهم وساجوا وقال النبي محمد صلى الله عليه وسلم أما صحابة أدعو olùtẹ̀lé lánàá rẹ̀ kíkẹ́ náà máa bá gbogbo wọn. abẹ́ náà fáwọn olùkọ́ àtàwọn òbí wa lọ́nà bá a sanwó lẹ́sàn lórí. bákan náà abẹ́ náà fún gbogbo àwọn tí ń jẹ́ alámòjútó alámọ̀rí ọ̀rọ̀ wa nípa tẹ̀sìn àti tayé abẹ́ náà ìtọ́sọ́nà ọlọ́run kọ́ náà kó ti kọ̀ wọn wà pẹ̀lú wọn. gbogbo ìtọ́lọ́run ti fi àwa náà ṣe olùdarí ìtọ́sọ́nà ọlọ́run kọ́ náà kó ti kọ̀ wọn wà pẹ̀lú àwa náà bẹ̀rẹ̀ àwọn ti yẹ arhamur rahimin gbogbo apáta lílọ bíbọ̀ jíjẹ mú mu níná lílò kọ́nà kójú ọmọ ìjà síra síra mu sí yàrá àwọn ọ̀fun. tẹ̀síwájú nu síra àdìs tanka àdìs táwọn ọ̀kà láàárọ̀ ni àdìs ẹlẹ́kẹtàdínlọ́gbọ̀n. الحديث السابع والعشرون عن عائشة رضي الله عنها قالت لا تدعي يا عائشة كلما بيان سمع wọ́n ní ìtàkàfàtì máa rasulillahi sallallahu alayhi wa sallam imra'atun. à ń pè kíní kan ní ìtìkáf àṣàlàyé lórí ẹ̀ ní àná nínú kútúbà òun náà ni kéèyàn lọ wà ní mọ́sálásí láti máa sin ọlọ́run láwọn ọjọ́ kan ìtìkáfù wá ní èèyàn lè fọjọ́ ṣe é èèyàn lè fàkókò kan ṣe é gbogbo ìgbà náà lèèyàn lè ṣe é ó ti lè pé náà ṣùrùtù rẹ̀ ní kó jẹ́ mọ́sálásí tí wọ́n ti ń kírun jàmá tí ó bá ti wá mú ọjọ́ jimá lọ́wọ́ ọgbọ́dọ̀ jẹ́ kó mọ́sálásí ti ń kírun jimá torí pé mùsùlùmí lọ́kùnrin èèyàn máa ń lọ jimá ni bẹ́ẹ̀ bá lọ sí mọ́sálásí ti kí jimá bẹ́ẹ̀ bá ti jáde mọ́sálásí ìtìkáfù ti bàjẹ́ torí ìdí eléyìí bí wọn bá wà mọ́sáájú ní kí jimá ó túmọ̀ sí pé ìyẹn ó kírun jimá náà ní ibẹ̀ ṣùgbọ́n ètò wa lọ́lá jù nínú itikaf tó yẹ máa ṣe tí ládàá rẹ̀ pọ̀ ọ̀nà rẹ̀ tó yẹ máa ṣe ní mẹ́wàá gbẹ̀yìn nínú oṣù rọ̀mọ̀dọ́n gẹ́gẹ́ bá anábì náà ṣe máa ń ṣe. ìyàwó Aisha wa ń sọ fún wa pé mùsùlùmí máa ń ṣe itikaf náà ju kéèyàn máa ka alukur'an kéèyàn máa ṣàdúà kéèyàn máa ṣàwọn àṣkáàr kéèyàn máa ṣe náfìlà kéèyàn máa ṣe ti káfù ṣùgbọ́n náà lọ. ìyẹn wàá fi àsìkò yẹn lẹ̀ fẹ́ràn pé yẹn jápò nu gbogbo ìrù táyé nìyẹn ìyẹn lè jókòó tọ́lọ́run lọ́rùn. nígbà tọ́lọ́run bá fún yẹn nígbà láàyè bẹ́ẹ̀ kì í sọ̀rọ̀ àyàn o fẹ́ẹ̀ tọ́lọ́run bá fún nígbà láàyè náà ni. wọn kálukú wọn là ń pa ní nǹkan a pọ̀ lọ́dọ̀ ọlọ́run tá à ń wá fẹ́yìn bá wa lè ráàyè ń tó sì ní abẹ́ ti lé ẹ̀ ìyẹn lè lọ sí èyí nígbà tó yẹ pé ìyẹn máa pe tó ń wá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run náà lè yá lójókòó tì lọ́rùn ó kúkú sọ báyìí lómi náà yìí pé kọ́ lórí òkè torí nǹkan ti ń ṣe ọ̀rẹ́ lómi ò lo twenty one days lórí òkè lórí àpáta tó rùn mú níbi tó tutù ti ń fẹ́ tẹ̀fọ́n ti ń jẹ́ lọ́kàn yẹn wá lọ́jọ́ kó sínú mọ́sálásí ẹ̀rí wípé orí wà ń bẹ púpọ̀ ìyàwó Aisha wa ń sọ fún wa yìí pé láyé ànẹ́bì bàtà ànẹ́bì náà máa ṣe ìtì káàfù tọ́lá ànẹ́bì náà máa ṣe ìtì káàfù yẹn pàpà jùlọ mẹ́wàá gbẹ̀yìn nu oṣù Ramadan ìyàwó Aisha ni arábìnrin kan ṣe ìtì káàfù pẹ̀lú ànẹ́bì min azuwaji yìí nínú àwọn ìyàwó ẹ̀ mustahabọ̀ lẹ́ni tí ń ṣe ẹ̀jẹ̀ àwọ̀ ẹ̀jẹ̀ tá ń pè ní ẹ̀jẹ̀ àwọ̀ ó yàtọ̀ sí ẹ̀jẹ̀ àìdọ̀ òun náà ni àwọn ẹ̀jẹ̀ mi ti máa jáde lára obìnrin láì sàsìkò àìdọ̀ títí sàsìkò gbà tó fẹ́ bímọ eléyìí tó bá rí báyìí àrùn nìyẹn o ó ní ìdí láti lọ rí dókítọ̀ kí wọ́n ti tẹ́sì fún kí ló fà á kán sì tọ́jú ẹ̀ tí ìbá ti ṣe àkókò tí wọ́n ṣe àládà oṣooṣù rẹ̀ tí etí sàlà àsìkò tó ṣẹ̀ṣẹ̀ bímọ tóbìnrin wa ń rí tẹ́jẹ̀ ń jáde lára wọn ó ní ìdí kó lọ sí kínní ó ní ìdí kó lọ rí dókítọ̀ wọ́n ti tẹ́sì fún kí ní ṣe é wọn wá mọ ìtọ́jú tí wọn fún òrò arábìnrin bẹ́ẹ̀ wọn nílò ilé ìṣẹ̀lẹ̀ sí ọ̀kan nínú wọn ṣẹlẹ̀ sí arábìnrin tá a ó ṣe ìtìkáfù pẹ̀lú ànábì fàkànnà títà àlàlẹ ọmọlátà wà sófúrà wọn lóbìnrin yá máa rí ẹ̀jẹ̀ bíi pupa àbí bíi yẹ́lò pípọn rẹ́súrẹ́sú a máa rí farubama a. àwa wá fún ní tọ́sí nítàǹpẹ̀ ní tọ́sí òun náà ni bíi kóòtùnù òwú tútù tààtà á tí ó wàá fi lé ojú bẹ̀ láti lè fi lé ojú ààyè nì wàyí á tó sọ lè yóò sì máa kírun pẹ̀lú ẹ̀. ìtàdí sì fẹ́ sàlàyé fún wa méjọ́ lè ní wípé wọ́n fẹ́ jẹ́ ká mọ̀ wípé ìyàtọ̀ wà láàrin gangan nínú ìdájọ́ rẹ̀ nú ẹ̀sìn àti táǹpè ní istihadọ̀ ìyẹn ni ẹ̀jẹ̀ áédọ̀ aládà obìnrin oṣooṣù àti ẹ̀jẹ̀ ilé táǹpè ní àwọ̀ ọ̀dà ìyàtọ̀ wà nú méjèèjì inú ìdájọ́ táwọn afáà fún tó jọra wọn tó lè yí àwọn ọkùnrin dáadáa òun náà ni ẹni tátọ̀ ẹ̀rí ni pé àtọ̀sí òun náà bí ètùtù báyìí náà wọ́n jáde lára lọ́nà ibi téèyàn ti ń tọ̀ tẹ́lẹ̀ yìí ń jáde sáàsọ pé kò lè kírun yóò kàn lọ san ojú abẹ́nù yóò mọ̀ kírun náà ni àní sọ pé dandan kọ́ mọ́ lọ́wọ́ jẹ́nẹ́bà lásìkò báyẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní ti àádọ́ náà lára obìnrin tó bá ti dà kókò kọ̀ọ̀kan arábìnrin yóò lọ sí kíni yóò lọ tún ara rẹ̀ ṣe kò nídìí kọ́ wẹ̀wẹ̀ jẹ́nẹ́bà yóò kàn lọ tún ara rẹ̀ ṣe yóò sì fi bóyá sọ ní àgbègbè tí rọ̀ nísìn ó lè lo páàdì ó páàdì sí ó sì padà sí ibi tó ti sàlùwàlá ó sì máa kírun lọ ṣùgbọ́n ìta sọ ẹni ọba rí irú bẹ́ẹ̀ kèsì kó filẹ̀ o èyí dé mọ́ra o èyí ó gba ọ̀sítù lọ láti lọ rí àwọn dókítọ̀ wọ́n lè mọ kí ni ṣe kí ló fà á bóyá ilé ọmọ rẹ̀ ló ti ní pọ́blẹ́mù kan ni bóyá nǹkan kankan sì lọ́sẹ̀lẹ̀ sí ni o lè rí o lè sì mójútó nínú àwọn nǹkan tí àwa rí ní experience tá a máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àwọn tó di nílùú kọ̀ǹpilé bẹ́ẹ̀ tó yẹn ti gbọ́ rí ọ̀sà náà máa ṣe bẹ́ẹ̀ o ọ̀sà ọ̀sà bá kírísítà tó bá kírísítà tán lára tó bá lágbára tán ó máa ń fa akẹ́jọ́ ọmọdé àlejò lára obìnrin mo ti gbọ́dọ̀ kéèsì yẹn kan rí tẹ́nìkan sọ fún mi pé nígbà tí wọ́n lọ sí tẹ́sì fún un ní fnc ọ̀wọ̀ wọ́n padà jẹ́ fún wọn ti ń dààmú òun lọ padà jẹ́ kí ẹ̀jẹ̀ ọmọ jáde ara wọn. n lè sọ pé ọ́sà náà máa ń sì bẹ́ẹ̀ àtàwọn nǹkan míì náà tó lè jẹ́ èèyàn báyìí tó wá lè fura sára oríta nǹkan míì lè lára. eléyìí àkọ́kọ́ nìyẹn pé jẹ́ ká mọ̀ pé ìyàtọ̀ wà láàrin ẹ̀jẹ̀ oṣooṣù àti ẹ̀jẹ̀ àwọ̀ tó bá tiẹ̀ jẹ́ oṣooṣù ni èyàn ò ní kírun o kò ní gbààwẹ̀ o nígbà yẹn o ṣùgbọ́n tẹ́jẹ̀ yẹn bá dá yóò san gbèsè àwẹ̀ kò ní san gbèsè irun ṣùgbọ́n eléyìí tó bá lè gbààwẹ̀ yóò máa gbààwẹ̀ lọ bákan náà yóò sì máa kírun kódà tí wọ́n bá lọ ọsítù tí wọ́n sọ fún wọn lọ́sítù wípé n tó ń ṣe kò fa kí òun àtọkọ rẹ̀ ọmọ súnmọ́ra wọ́n àti súnmọ́ra ṣùgbọ́n gbogbo eléyà á rí kó tóbìnrin máa ń ṣe àìdọ̀ lọ́wọ́ aráàmù ni kóbìnrin kọkùnrin sún wọ́n yàwó rẹ̀ o kì í ṣe máa kúrú rẹ̀ aráàmù ni o nígbà tí ẹ̀jẹ̀ táǹpẹ́ ẹ̀jẹ̀ àìdọ̀ bá ti dá lára ọkùnrin ọ̀gbọ́dọ̀ sún yàwó rẹ̀ fàtẹ́sílù nìṣá sẹlmahi ntọ́lọ́ sọ náà ẹ ẹ mọ́dọ̀dọ̀ wọn nígbà yẹn ẹ má bá wọn láti pọ̀ nígbà yẹn gbogbo àwọn eléyìí nìkan tó so má ọ̀rọ̀ àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn wa tó yẹ ká mọ ìdájọ́ ẹ̀ láti mọ̀ pé Islam ẹ̀sìn reality ni torí pé àwọn kan tá à ń sọ yìí ní ti ṣẹlẹ̀ ni ó ṣẹlẹ̀ sáwọn èèyàn tó wá ṣẹlẹ̀ ní ìwà máa ń tí kí ni nǹkan tó ń fẹ́ ṣe kò sí kankan tí ó ṣe ṣe jù pé lọ tọ́jú ara ẹ̀ kò sì dá ìrìn kò dí irun rẹ lọ́wọ́ kò dí àwẹ̀ rẹ lọ́wọ́ kódà tẹ bá rí àwọn onímọ̀ ìlera tí wọ́n bá ti sọ fún yín pé kò dá kẹ́yìn àtọkọ yín mọ̀sùnmọ́ra yín dúró tó máa bá sáà ní wọn lọ pẹ̀lú ọkọ rẹ̀ lókùnbà tí ọba ti ní ńlá tí àwọn onímọ̀ ìlera sọ pé kò sí ìnira kankan tọ́bẹ̀ àbẹ́ ti òun àtọkọ lórí ẹ̀ eléyìí jẹ́ àlàyé nípa ọ̀rọ̀ ẹ̀sìn wa níparí àwọn àrí wípé ìyá wa Aisha tó gbàdìsí wa kódà kọ arábìnrin yẹn kí ni pé ìyá wa Aisha ọmọ tọ̀ wọ́n mọ̀ ṣùgbọ́n wọ́n rí i pé nǹkan yẹn bíi àlékún ni àrùn tí wọ́n sọ pé àrùn báyìí lágbájá ṣe irú àìsàn báyìí lágbájá ṣe irú àárẹ̀ báyìí ẹ̀ríkà wọ́n mọ̀ mọ̀ láti ṣe pinnu o láti da láti má da orúkọ wọn nítorí káwọn wọn fọgbà ah àti alámọ̀ báyìí ni yáyìí àti irú àìsàn báyìí sí eléyìí náà yóò jẹ́ ẹ̀kọ́ fáwa náà nígbà táwa náà wá fẹ́ sọ̀rọ̀ nípa ẹnìkan yálà wà láàrin wa àbí kò sí láàrin wa kọ́ wa jẹ́ wípé tó jẹ́ àléébù àbí tó jẹ́ àrùn kan tó ṣe é ti ń ṣe é tàwọn àgbà bó ṣe ń wo ni ọ bó ṣe ń wo ni tó bá kọ́ọ̀sì ti mú rí bó ṣe ń wo ni ó ní ọjọ́ tó fi tírìtì ẹ̀ bó ṣe ń wo yẹn tí bá ti ń ṣe wàhánà òjò kóhùn náà ni tó ń dààmú ẹ̀ ẹ̀ kẹ́ni kan bó ṣe ń wo ni ọ kẹ́ni kan ni máa ṣe bó ṣe ń wo èyí máa tó àṣírí ara ẹni pẹ̀lú àìsàn ọlọ́run lọ́mọ tọ́lọ́hún ìjọ dá a gúnlẹ̀ bẹ̀rẹ̀ pé ìjọ mi bẹ kódà kò ní lè jáde ńjọ mi ìrẹ́ ọlọ́wọ́ bá lọ́ba àwòsàn àfiọ́lá agbára rẹ àfipè ọ́ àfiọ́lá ògo rẹ àfipè ọ́ àfọlá péré ọlọ́wọ́ bá máa tún gbàdúrà yàtọ̀ púpọ̀ lásìkò tá a wáyé ọlọ́wọ́ sà wú gbogbo wa san o wọ́n sà fún gbogbo wa lálàáfíà àṣàlùkà allahumma al-afiyata la tugadiru برحمتك يا أرحم الراحمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته